مبين فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطي كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد عظيم عتل بعد ذلك زنيم أو كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال ساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف علي طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلن اليوم عليكم مسكين وغدوا على حرب قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون قال عوزته ألم أكن لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب والعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات نعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم تحك ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فلياتوا بشركائهم إن كانوا صادقين يوم يوم يكشف عن ساك ويدعون إلى السجود فلا يستطيعون فلا يستطيعون خاشية أبصارهم ترهقهم بالله وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين أم تسألهم أجرا فهم من مغرم مثقلون أم عندهم الغيب فهم يكتبون فاصبر لحكم ربك ولا تكن كصاحب الحوت إفنادا وهو مطلوب لولا أن تداركه نعمة من ربه لنبذ بالهراء وهو مذموم واجتباه ربه فجعله من الصالحين وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين وما هو إلا ذكر للعالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا أمة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرضى الزيادة الله سبحانه وتعالى الحمد لله الله باتي تو بدر جلسة واتي رليفوا الحمد لله نالي نعم، باتي أدوكفو atọrọ ọ̀pọ̀lọpọ̀ ike àti gẹfọ anabiwa sallallahu alayhi wa alayhi wa sallama àti ọlọ́run ọba ara kọlẹ wa ṣàlàyé ẹsẹ fún wa ọlọmọ ní sàrẹ pé ike àti gẹfọ anabi náà àti àwọn ará rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí máa ń tọ́jú ọ̀nà ànábì tí ó fi dojú àkẹyà rẹ̀. àbíyá náà nínú àrò ẹni tí ó tẹ̀lé ànábì lórí dáadáa kó ṣàwọn àmì kan nínú wa. náà àwa lérí àlàyé ìṣẹ́ṣẹ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam àti bí anábì ti máa ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ béèrè àlámàrí ẹ̀sìn kásókè jìlọ́wọ́ òyìṣẹ́ ọlọ́pàá sallallahu alayhi wa sallam adákẹ́lérí manhaju anábíwá Muhammad sallallahu alayhi wa sallam nípa bí ṣe máa ń wádìí lọ́wọ́ oníbèérè lórí àlámàrí tí ó bá béèrè láti lè bá a mọ ìdáhùn tó yẹ fún nǹkan tí oníbẹ̀rẹ̀ ìbéèrè. àwọn àlérí àdéhùn àfáwà Nu'man ibn Bashir ibn Sa'ad radiyallahu ta'ala anhuma warḍahuma. nígbà tí àfáyé tó ń sàlàyé fún wa wípé sa'alat ummi abi ba'd al-mawhiba màmá tó jẹ́ Amra bint Rawaha ó ń bi bàbá àwọn léèrè wípé kí bàbá àwọn fóun ní àwọn ẹ̀bùn kan nínú àwọn dúkìá rẹ̀ fún ma bá dáa láhó fọwọ́ ha bá ha lè ó ní nígbà tó kí ló sọ pé fún ma bá dáa láhó lẹ́yìn ìgbà tó ṣe díẹ̀ bàbá àwọn náà padà rírú rí i pé nítòbìnrin yìí ń béèrè fún ọmọ ẹ̀kọ́ wọn ṣe fún un àpákan nínú àwọn mímọ̀ sọ yìí pé odidi ọdún kan ìyá ìyá àmúrọ̀ ló fi ń pààrà ọ̀rọ̀ yìí létí ọkọ rẹ̀ ló sọ pé tó ń bá bá dáadáa hù nígbà tó ń lo ọkọ̀ ọdún kan ní Bashir ibn Sa'ad ló tó rí hikma ní lóògùn tí arábìnrin ń bèèrè lọ́wọ́ abákanínà mímọ̀ jẹ̀sọ́ yìí pé ìgbà tí afáwọn Nu'man ibn Bashir tó wà ní kékeré tó wà tí ò ti dàgbà tó wà lópò ńlọ onímọ̀mọ́ yìí ti kọ́kọ́ béèrè ìbéèrè yìí fún bàbá yìí sì fún un. ṣùgbọ́n nígbà tó yá bàbá yìí gbà padà nítorí fún yẹn bàbá yìí gbà padà lọ́wọ́ rẹ̀ nígbà tó wá di pé normal wá di ń di pé ó ti ń di ọ̀dọ́ ó ti ń gbẹ́jú ìyá yìí tó wá pààlà irun tó béèrè fọmọ yìí nígbà tó wá kéré ló tó wá sóbìrì sọ fún àfàwà nọ̀mọ́ bàṣírò wípé onífàlà àrùbọ̀ hàtà tó ṣàhàdà nàbí yà sọlọ́lá àlùwà àlùwà sọlá ìnígbà ìní yọnu sí tó fẹ́ ṣe lísìn tó fi lọ́ọ́ fi ànábì sí ẹlẹ́rìí kó mọ́ dàbí ti jó òní pé o ṣe tó gbà padà yẹn jẹ́mu báyìí náà wáyà àti wọ́n dàbí tí tó ṣe ń jó òní tó gbà padà yẹn ní tó sùn lọ́dọ̀ ànábì gan ni sọlá àlùwà sọlá pé kó sọ yín pé oṣù ti yọ̀dá àfikẹ́ fún tó tó wá dọ̀la tó sọ pé kí ni o tó sọ pé fẹ́ gbà padà ẹni pé eléyìí o tó kámúgbàdì hadith abdulayi bin abbas ibi al'aidu fi hibbati al'aidu fi ẹ̀kọ́ yìí àbúrò àná ni rẹ̀ ẹni tó bá fún yẹn ní nǹkan tó bá tún gbà padà òṣìṣẹ́ ọlọ́run bá ní ó dàgẹ́lẹ́ bí ẹni tó padà síbi èébì rẹ̀ àwọn mọ̀ ní àmọ̀ ṣe ṣèfúnra o alwalid ní wàlàdìhì àmọ́ yọ bàbá kúrò nínú ru àdìsí yìí tí bàbá bá fún ọmọ ní nǹkan ó lè gbà padà ṣé wà o so bí pé pẹ̀lú àdìsí àti ti àfáà Bashir ibn Sa'd tó ṣe yẹn wípé ó ti fún ọmọ ibn Bashir ó fún lẹ́gbẹ̀ẹ́ nígbà tó wà kékeré ó ṣe kí ni ó gbà padà ó tó wá di pé màmá yìí tún wá béèrè fún un nígbà tó di pé àfáyé ti dàgbà ó ti dìbò ó ní wàhálà gulam ó sì jẹ́ ọ̀dọ́ lásìkò ìgbà tí a ń sọ̀rọ̀ yìí. tọ́ba hadith yìí òkìṣẹ́ ọlọ́ọ̀bá sallallahu alaihi wa sallam ó sọ fún wọn pé tọ́ ìrẹ́ Nu'man ìrẹ́ Bashir ibn Sa'ad tí gbogbo àwọn ọmọ rẹ̀ lẹ́yìn àkúlẹ̀ ahùn wàháptà lahum mithla alladhi wàháptà li ibnika tí gbogbo àwọn ọmọ tọ́lọ̀ bá fún ọ iná ló fún ní rúùn tó fóònù máa lè rí fàkọ́ lọ́la onírara òṣìṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run fara tán hàbí fara ẹ̀ṣẹ́ àdìní ìlànà má fún mi sí ẹlẹ́rìí tó bá dàbí ká ní òní gbogbo àwọn ọmọ rẹ yòókù kọ́ ló fò má mi sí ẹlẹ́rìí ó ní fa ìnira aṣáájú ara òṣìṣẹ́ ọlọ́run bá ní ìní máa jẹ́rẹ̀rí lórí nǹkan lórí ìwà bàjẹ́ àlàfóònù lórí àbòsí hadith yìí ni àwọn àlérí ẹ̀ sọ yí pé nínú ẹ̀sìn Islam ìjẹ́ ọ̀ràn ẹ̀yà ká ṣe àtẹ̀síwìyà tó bẹ́ẹ̀nìlá ọ̀làdì fẹ̀rẹ̀ àtìyà ká ṣe dọ́gbandọ́gba láàrin àwọn ọmọ wa àbáfẹ́ fún wọn ní ẹ̀bùn àwọn mímọ̀ rahimahullahu ta'ala wọ́n ní eléyìí ní tó ṣe pàtàkì púpọ̀ ni àfáwọn al-Imam Ibn Qayyim rahimahullahu ta'ala wọ́n àtọ́fẹ́ sọ̀rọ̀ nípa agbẹ́rin òun ti sọ pé ó ní àfáàní fọ́sùlọ́n ó ní ibi táwọn ọmọ sọ wípé wà mẹ́rin òkú òkèlè àwòlẹ́ẹ̀d nínú àwọn ẹ̀tọ́ táwọn ọmọ wa tí wọ́n jẹ wá àlàádìlù báyìí nà hùm fìlà àpọ̀ ìwọlmọ́nà òun ni wípé ìṣedéédé láàrin àwọn ọmọ wa níbi ìfún wọn ní nǹkan tàbí ìhánà wọn níbi nǹkan ká ṣe déédé pàtàkì wọn fẹ́ ṣe afa ala mu hadith afa wa na man wai pe o sha Allah ba sallallahu alaihi wasallam idilu baina abnaikum ẹ ṣe déédéé láàrin àwọn ọmọ yìí àwọn ti para ní ẹ̀mẹ́ta sallallahu alaihi wasallam ẹ mọ̀ náà fáwọn kára hadith ti àṣàlà yìí lọ́wọ́ àwọn onímọ̀ kọ́ lọ́kọ́ bá wa kẹ́wọ̀n wọ́n ní hádà wọ̀lá adil afa ìmọ̀ kọ́ yìí mi ìta sọ yìí ká ṣe déédéé láàrin àwọn wájibun ala kulli hal ó ní ọ̀rọ̀ yẹn ní fún gbogbo àsìkò ó ní falọ̀kẹ́rẹ alámúrú bíi mọ̀tòlákọ́ lọ́wọ́ jẹba hamlu alàlùkòjú ọwọ́ mọ́ ọ̀rọ̀ wa sí àsìkò afọwọ́ lọ mú hadithi tí máa mú wa albayhaqi tí wọ́n gbà wá látọ̀dọ̀ afọwọ́ abu abi ahmad ibn adij látọ̀dọ̀ afọwọ́ anas ibn malik radiyallahu anhu ànàrọ́jùlá ó ní arákùnrin kan lábẹ́ láyé nàgbà muhammad sallallahu alaihi wa sallam arákùnrin yẹn bẹ pẹ̀lú ògùnṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam káàna jáde sàmà ànàbí sallallahu alaihi wa sallam afa ìjókòó ti ànàbí ibi tí a fi mọ̀ yí pé a gbọ́dọ̀ gbìyànjú ká kẹ́kọ̀ọ́ nípa ìṣe déédé láàrin àwọn ọmọ wa ká má da ọ̀tá lẹ̀ fúnra wa lọ́tọ̀dọ̀ àwọn ọmọ wa. adásùlùmálìkì ni arákùnrin yìí ó jókòó káàna jáde sàmà ànàbí sallallahu alaihi wa sallam ó jókòó pẹ̀lú àrùn sàlám kọ̀pẹ́ ilé ọmọ rẹ̀ ọkùnrin ọmọkùnrin tó jókòó pẹ̀lú ànábì ìlọ́ba wọlé bó ti wọlé ó ní fàkọ́bàlàhù ọba kíìsì rẹ̀ bàbá yìí gbọ́mọ yìí ó kíìsì rẹ̀ wà jìlásà òfin ìṣẹ̀jẹ̀rẹ̀ yìí bó ṣe kíìsì ẹ̀ ó gbé ọmọ yìí ó gbé lórí ara rẹ̀ kọ̀pẹ́ fún mọ̀já àti bùrẹ́yà iná ẹ̀ ní ọmọbìnrin rẹ̀ ọkùnrin ní ìdánwò kọ́dúnlẹ̀ kan tó kíìsì tó gbé mọ́ra gbogbo ẹsẹ̀ gbogbo gbá ń pẹ́ ọmọ rẹ̀ obìnrin náà fa ha bóun ti dé kò kíìsì òun kò sí kíni kò kíìsì rẹ̀ fa ha ọmọ rẹ̀ ah, wọn náà ọmọ ha ilà jáde ó rà fi jókòó sí ẹ̀gbẹ́ rẹ̀ fàmà àdáńtà bẹ̀yìn náà hùmà ó ṣe bí dídá rẹ àwọn ọmọdé méjèèjì ẹ wo ibi tí nǹkan yẹn tó dé iṣẹ́ wọn ṣe ó ṣe déédé láàrin àwọn ọmọdé méjèèjì èyí tó ṣe kò sí déédé rẹ ẹ rí pọ̀pọ̀lọpọ̀ wa la kó sílé dáńsọ̀ lọ́jọ́ kan afọ́sáwọn yìí pé lólóde nínú ẹ̀mí bọ́lá wọn bá ti dá ẹ̀mí tí ẹ bá bí ọmọ kan tọkọ ọmọ kan lè yẹn jì bí èyí ó sì máa nífẹ̀ẹ́ tó bá ti pé ẹ̀ ń bímọ méjì ìfẹ́ yẹn mọ̀ bára wọn jà nílẹ̀ ní bóyá látara àfẹ́sí wọn bóyá látara béèyàn ṣe bí wọn lásìkò tó yẹ bí wọn látara àwọn kan tó rí pẹ̀lú bíbí ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ kí nǹkan yẹn ó lapa débi wípé yóò wá bí àdáwà kẹ́bà lọ́wọ́ kí sọ ànábì wa Yusuf alayhi salam wàrà nàbí yìí náà abdulayi salatu wa salam. ẹ̀rí pé ní sọ́tù Yusuf àwọn ọmọ ìyá Yusuf wọ́n sọ ọ̀rọ̀ kẹta kàṣọ náà nǹkan fẹ́ lónìí wọ́n sọ yí pé la Yusuf Yusuf tẹ́rí àti akúra mọ̀ ẹ̀yà rẹ̀ ahab ilà àbílà bàbá wọn nífẹ̀ẹ́ sí wọn jù wá lọ nítorí àdáwà rẹ̀ mi níbẹ̀rẹ̀ sọ́tò Yusuf náà wọ́n jẹ́ tó bàbá wa ó nífẹ̀ẹ́ sí ànábì Yusuf àti ọmọ ẹ̀yà rẹ̀ Benjamin ó nífẹ̀ẹ́ sí wa ẹ̀rí pé nǹkan kékeré dé yẹn lè mẹ́ka sẹ́wọ́n ah, tó àrẹ́mi sọ̀rọ̀ àrẹ́mi fama àdẹ́ntà báyìí náà wà àrẹ́mi náà èyí ló ṣe yìí kò sí àdìlù níbẹ̀. àwọn onímọ̀ kọ́ lọ́ọ́ máa nìkẹ́ wọn wọ́n ní wàkánà sálàfù àwọn sálàfù wa yastahibuna an ya'dilu bayna al-awladi fil qibla wọ́n ní níbi táwọn sálàfù máa ń tí wọ́n fẹ́ sojú òkùnrin ọ̀rọ̀ wọ́n sọ di ìsèkbáàbù yìí pé ká ṣe déédéé sí àwọn ọmọ wa kódà débi bá a ti ń fẹnu kò wọ́n lẹ́nu ah, ẹni pé kọ́lọ́ mú wa dúró ni débi bí a ti ń fẹnu kò àwọn ọmọ wa lẹ́nu ká lè pé ìṣedéédéé wọlé fún wa. àríwílẹ̀ àwọn olùmọ̀tò sọ pé ilẹ̀ Allah subhanahu wa ta'ala ó ní ẹsẹ̀ ẹni ọlọ́run ọba yóò bí yóò bí bàbá ọmọ àwọn wàdà bìbí ìyá ọmọ yóò gbà bọ ọmọ nípa ọmọ rẹ̀ tó bá dìgbà kìyàmà ọlọ́run bí wa lórí nípa ọmọ wa. ó ní kọ́bílà sábàfù yìí ni ó ní síwájú kọ́bílà yẹs alàlùwàlá àwọn àlejò yìí. ọlọ́run tó bí ọmọ lérí pé bóun ló ṣe ṣe dára wọ́n bèèrè wàá ìdẹ́yìn ní ìsàrà báwo ló ṣe ṣe àkókò bèèrè sí ẹ̀yẹ pẹ́ni wọ́n kọ́ bèèrè lọ́wọ́ obi ló kọ́kọ́ ní hákù tó yẹ kó pé fún ọmọ abẹ́ẹ̀kọ́ ni nígbà tó ọmọ bí ayé màkó bí ayé ọwọ́ òbí ló dé sí òbí yìí kò sí hákù ayé nǹkan kankan tó ọmọ ilé so òbí ló ń lókùn tó fẹ́ ṣe kí ni o tó fẹ́ ṣe àbáwọn ilẹ̀ subhanahu wa ta'ala yas'alul walida an waladihi yawm al-qiyamah. ọlọ́run ó bí bàbá lórí àwọn ọmọ rẹ̀ ọlọ́run kọ́ bí òbí lórí ọmọ lọ́jọ́ àlùkìyàmọ̀ kọ́bílá àyẹ̀sọ̀ lọ́wọ́ládá àwọn wà lè dìbò. فإنه كما أن للعبد على ابنه حقا فللابن على أبيه حق سواء àwọn àgbẹ̀lẹ̀ bí ó ti dé wípé ọmọ òbí ní ẹ̀tọ́ tó gbà lọ́wọ́ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọ náà ní ẹ̀tọ́ tí ó fẹ́ gbà lọ́wọ́ òbí ayé kọ́lá ọba sùnmọ́ àwọn ọ̀dọ́ wa sọ́yìn lẹ́yìn ìsán ìwàlẹ̀ lẹ́yìn hùsùnà. ó sì sọ fún àwọn òbí náà pé kú àwọn fún sákún wọn á ní kùmù náà. so tí òbí kan náà retí pé kọ́yẹ kọ́ òun ó jèrè ọmọ kọ́yẹ kọ́ mo ṣe ra sóhun ìwọ náà sọ ti ṣe hápù tiẹ̀ náà lórí àwọn. so àfáàní ilé ìlú jẹ́ pé a gbọ́dọ̀ ìjẹ́ ọ̀rọ̀ yẹn ká fi déédéé láàrin àwọn ọmọ wa ó ṣe pàtàkì gan. àwọn náà wá ní ẹja fẹ́rẹ́ ìkún afáàní fàmìlì ahàmàlà tààlímà wàlàbí máa yẹn fa owó wọ̀tára ka wò sódán ẹni tó bá pa ọmọ rẹ̀ tì òbí tó bá bí ọmọ tó wá pa ọmọ yìí tì in tí ó sọmọ ẹ láǹfààní ẹ̀kọ́ tí ó ṣe láǹfààní tí ó wúlò fún gbèsè ayé ẹ̀ tó pa á tì àkọ́dẹ àṣà àìlè yìí ó ti ṣàìdá sọmọ ẹ̀ afáàní akọ́rọ̀lá ọ̀làj afáàní sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìnàmàjá àfàṣà ìdòwò mi kí àfọwọ́ ibi ìkọ́jú rahmanlá ó ní bí ayé tó bàjẹ́ àti àwọn ọmọ tí ò yaare ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò yaare ọwọ́ òbí ẹ̀rọ ti sọlẹ̀ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ mm. ó ní ìnàmẹ́ ó ní jẹ́ kí àwọn òbí wọn torí pé wọ́n pa tìkẹ́ mọ́ ẹ̀kọ́ wọn ní àwọn fàrọ́ yìí lọ dín wọ́n sọ̀rọ̀ nìyí kí wọ́n kọ́ wọn láwọn tó ṣe pàtàkì nínú ẹ̀sìn wọn kọ́ wọn bàbá ò lè kọ́ ọmọ rẹ̀ kò sí mú wọn lọ́bi tí wọ́n ti kọ́ ọmọ sì dàgbà àti bíjá ti ń mutí àti bíjá ti ń gúgò so kí lè bí ọmọ nínú ìkọ́ yìí rahmanlá ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ títí wọ́n bàjẹ́ yìí ọwọ́ àwọn òbí wọn ni ó ní fọlámi ẹ̀ ń tẹ́fẹ́ obì àwọn fún sí yín ó ní wàá di àwọn àbá wọn náà dàgbà tán àwọn ìyá wọn dàgbà tán ò wúlò fún wọn ọlọmọsọ yóò fún wa. ó ní kàmá àtọ̀ bàbá àbùrù wọlé dáwọ́ lẹ́nu òkú òkè o ní lọ́fà bá fi lẹ́nìkan tí ń bú ọmọ nàìjíríà kan gbá ah, ìwọ ọmọ ìwòsí ọmọ òsì báyìí òsì gbọ́ ọ̀bá yìí òsì wúlò báyìí ó ní fàkọ́ọ̀l ó ní ọmọ ìsọgbó ya abati ilé bàbá mi ìnàkà àkọ́kọ̀tà ní sọ̀gírọ̀n fa àkọ́kọ̀tà kẹ̀bírọ̀n. ìwọ bàbá mi ìwọ náà nígbà tí mo wà kékeré ìwọ náà ò sojú ṣètò ẹ̀kọ́ òṣèlú ẹni pé wọn náà wọn náà ya pa àdéhùn tó yẹ kó tó gbé lórí mi ò mójúṣe yàtọ̀ so nígbà tí mo èmi náà ti o èmi náà ya pa nígbà tí wọn náà dábìá mi ò wà á bá ọ̀tá ni wà ní ìdá nígbà tí èmi náà wà kékeré tí ìrẹ̀dá kan sí ọ̀pá mi tì ẹ̀yìn pọ̀ pọ̀lọpọ̀ òbí ó sì kó ṣe fún ọmọ inú O ọmọ lọ kiri nǹkan tí jẹ kó kiri lọ tó bá rí mẹ́ẹ̀ kó ara tó bá di ọ̀ràn látọmọ yìí bá dàgbà tán tóbi bá dàgbà tán kó ṣe ṣe kó mọ́ lè di dára látọ̀dọ̀ wà ní. ó ní wà àdọ́ọ̀tà ní ìwàlú ìdánì ó ní fa àdọ́ọ̀tù kà ṣe ìkànnì kẹ̀bí ẹ̀rọ. èmi náà ṣe pọ́ọ̀tì fún wọn tí wọ́n dàrú gbogbo ẹ̀ ìgbà tí wọ́n lọ pa mí tì yẹn èmi náà ò lè dá àkàkà sí àtúntò èmi náà pọ́ọ̀tì yìí náà kọ́ wọ́n náà dá àkàkà sí mọ́. àjẹ́ wípé nítafà sọ ni wípé ọ̀rọ̀ ẹ̀yàn ni fún wa ẹni tó wá fẹ́ bí ọmọ tó wá ti mọ̀ pé wọ́n ọ̀rẹ́ yẹn sì ni kó o ṣe adil kó o ṣe déédéé láàrin àwọn ọmọ rẹ̀ àwọn fún àwọn nìkan sídẹ́dẹ́ tá à ń sọ yìí ṣé gbogbo gbínkúlì jẹ́ hà sí gbogbo ọ̀nà láti bàtí déédéé náà lórí àwọn ìṣẹ̀sìn náà sóni níta fẹ́ yọ kúrò ẹ̀rí ẹ̀yẹ́ká bá kọjú ètò súnmọ́ eléyìí náà máa ń sọ̀rọ̀ sí àwọn obìnrin ẹgbẹ àwọn obìnrin báwọn ṣe dá wọn nínú àwọn mọ́sálà yìí náà ó kà àwọn obìnrin náà ṣàgbéjì nínú dáadáa tá a mọ̀ sọ nípa àwọn obìnrin pé àlàádúlù bẹ́ẹ̀ ni zàwùjá yìí àbí. káṣí dédé lára àwọn obìnrin tá a bá nílé àwọn olójú ẹ̀yọ̀ kan lọ. dédé tá a sọ yìí káwọn bí káwọn ẹ̀jẹ̀ káwọn mọ́sálà yẹn wáyé pé èyí èmi ń kọ́ wọn lára àwọn obìnrin ká ọlọ́sìn ní káwọn bọ́dà sí wáyà fi mọ́nì gbé wọ́n jẹran èèyàn dín pẹ̀lú gààrí lọ́wọ́ ọ̀sán nínú ẹ̀rùn kálukú sì wáá jẹun má lọ. èèyàn ọlọ́wọ́ akára ké èèyàn fẹ́ sáníyà ìrọ̀rùn lọ́rùn tó wá kún ìrọ̀rùn fún yàn. ó náà wá bímọ àkọ́bí nígbà yẹn dẹ̀ ni ọlọ́run ti sàánú àbò owó ti dé níwọ̀nba. màálù ti ṣe pa. màálù ti ṣe pa wọ́n lè gbé àpò ìlú wáyé mẹ́yẹ wọ́n lè gbé àpò rẹ̀ ṣàmẹ́yẹ kó mo wà dédé ni ẹja ṣe o bá a ṣe ṣe ti abdulrahman náà láti ṣe abdulrahim náà ẹlẹ́kùnrin ṣe adilu náà sára rẹ̀ lẹ́nu àwọn ọkùnrin ní ara ẹ̀yọ́ ọkùnrin ẹ̀yẹ́ dáhùn lé ìwọ̀n ẹ̀yẹ́ tẹ́ bá dáhùn rẹ̀ ẹ lè má ṣe dédé mẹ́ ẹgbẹ́ náà rẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣe tàbí lákòójú rẹ̀ ká tó bọ̀ lọ jìnnà bẹ́ẹ̀ pàtẹ́ ẹ̀ mẹ́fẹ́ yàwó àkọ́kọ́ nǹkan tẹ́ǹtì kankan inú pálọ̀ lèyàn ti ṣe wọ́n lọ fẹ́ yàwó ẹlẹ́kejì wọ́n lọ fẹ́ lọ gba bàkú wọ́ọ̀lù ṣé ábílù náà nìyẹn sára àdéjì náà ni ẹgbẹ́ àwọn mọ̀sá ìlú ìmọ̀ dáwà láyé láti fún mi ká àwọn àbúgbà náà kó sàánú ní mọ́ àwọn òṣèré ní lókè tàbí ìgbà tó yẹ fẹ́ fẹ́ yàwó àkọ́kọ́ aṣọ five thousand naira yẹn rà fún yàwó gbé bó ṣe mọ bẹ́ẹ̀ yẹn wà ní skul nígbà yẹn mọ̀tẹ́yẹ fẹ́ ṣẹ̀kejì àbíkẹta àbíkẹrin ọ̀rá ti bẹ̀yẹn agbára ti láti ìrọ̀lẹ́ aṣọ 20.000. thousand ṣé abéńdé náà ni pé ah ten thousand naira fún ìyàwó ni fún umu làbáyọ̀mọ̀ làbẹ́ ju tiẹ̀ over thousand ni wọ́n rà. ní àmì ìta náà wọ́n sì wọ̀. eléyìí nínú àwọn kan tó yẹ ká mọ̀ ni ẹni pé eléyìí bó ṣe mọ̀ sẹ̀ láàrin ìyàwó nìyẹn alágbó wá sórí àwọn ọmọ náà ìgbé afẹ́gbẹ́ àdébìnrin ìdílú bẹ́ẹ̀ ni àbùnà ìkùn ẹ̀ṣẹ̀ déédéé pẹ́ẹ́pẹ́ dáhùn náà gbọ́ kẹ́lí mọ̀ ẹ̀ṣẹ̀ déédéé

ká gbé ọ fọmọ kan lórí ìkejì nígbà wàá fẹ́ fún wọn ní nǹkan ó ní ọ̀rọ̀ lè ọ̀rọ̀ alákọ̀ọ́tì àwọn onímọ̀ sọ ilé ní nǹkan tí àwọn anábílẹ̀ àpọ̀lọpọ̀ wọn ilé ní nǹkan tí sọ. bàbá kódà àwọn aláìsọ débi wípé kódà sábà bí kò bá béèrè fún wípé bùkátà kan béèrè pé ká fọ ká fọ ọmọ ẹ̀kọ́ lọ́la lórí ìkejì àbẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà nítẹ̀yìn náà sọ̀rọ̀ àwọn náà sọ èèwọ̀ ni ká máa gbé ọlá fọ́ọ̀mà ọkẹ lórí ìkẹ́ lórí àwọn ọmọ wa sotiye afaani ṣùgbọ́n ilà ìdá kàánà ní sábàbí ìṣẹ̀rẹ̀ yìí àwọn ṣẹ̀ṣẹ̀ fún mi pé àyàfi tó máa yẹ pé a bá rí sábàbí kan tó ṣẹlẹ̀ àti kíni o ṣẹlẹ̀ àfọwọ́sí pé a ah, orí ìdí báyìí a lè ṣe kíni o a lè gbọ́lá fún ọ màá mú mẹ́sàlá kan wá nínú agbọ́n rẹ̀ nǹkan tó súnmọ́ kó jọ bẹ́ẹ̀ kẹta àfa ń sọ. ó ní eléyìí ẹnì kẹta fàáyé Imam Ahmad rahimahullah ta'ala ni wọ́n sọ ọ̀rọ̀ yìí náà làfáà bẹ̀tẹ̀ bí àfàràmọ́ jù nínú ọ̀rọ̀ àwọn mímọ́ tọ́ba àwọn oníkàlùkù wọn náà ní pé ọ̀rọ̀ méjì náà súnmọ́ra wọn ẹ̀rí tí àwọn náà mú wá onáà ní àdéhùn ní ọmọdé Bashir tí ó gbé wa yà sí bí asalaam sọ ṣàbùkà máa ń pè táwọn sọ ní wípé káàna Rasulullah sallallahu alaihi wasallam yẹ sẹ́pṣìlì sáàyẹ̀lì àbí máa ń béèrè ìbéèrè lọ́wọ́ ẹni tó fẹ́ ọmọ ń ṣe ìwádìí lọ́wọ́ oníbéèrè kó lè máa tó ṣe kí ni o tó gbé dànù sẹ́gbẹ́ tó gbé àwọn àyà mi àkàdé pé fáyidà ń bẹ níbi hadith yìí láti lè bá ṣàǹfààní bẹ tọ́ba àwọn fọwọ́ mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí wá gbàdí tàbíkà náà ni pé tàbíkà tẹ́yìn ṣùgbọ́n wọn lọ àlẹ́ ọ̀rọ̀ tó dáa jù òun náà ni wípé ká ṣe dọ́gba láàrin àwọn ọmọ wa ìlà lè sábàbí ìṣẹ̀lẹ̀ yìí àfi tá a bá rí pé sábàbí kẹ́ ń bẹ tó bá ṣẹ̀rí àmú tí a lè fi kí ni o tí a lè torí ẹ̀ gbọ́lá fún nìkan sí kejì a wà á tún ṣe bil hikma tí òfin níbi wàhálà rẹ̀ tí òfin níbi bí akúti ah, mẹ́tí bàbá wa nífẹ̀ẹ́ sí ju àwọn yòókù yìí sọ ọmọ lọ́dọ̀ wọn. ẹgbẹ́ àbáwọ̀ àtẹ́lẹ̀ yóò dàálẹ̀ ìjọ tàbí dàálẹ̀ yóò dàálẹ̀ dé kódà dé àárín àwọn ìyá wọn tí wọ́n ti bí tíyàwó ti jẹyọ kan lọ àwọn akọmọ ó ti jó gbé àwọn fún àwọn àlùtọ̀ àwọn ẹ̀rí kẹ́ mẹ́tí a fi sọ yí pé kàmálẹ́ sábàbí ṣàlàyé ọwọ́ lọ mú àdífi àfọ àwọn alimọ́mọ́ àdìbọ̀kọ́ ìrọ̀fọ̀mọ́lọ́ ta'ala nígbà táwọn sọ yí pé èèwọ̀ ni kápúgbọ́lá fọmọ ẹ̀kẹ́ lórí ọmọ ẹ̀kẹ́ wọ́n mú àdífẹ́ àpẹ́ ànábì sallallahu alaihi wa sallam ànábì ra nǹkan lọ́wọ́ àfọwà Umar mo ṣe wá rà tán fún Ibn Umar Abdullahi Ibn Umar Ibn Hajar rahimahullah pàtàkì ọ̀yẹ́ hadith yẹn ọ sọ ìdí tó fi mú hadith yẹn wá ní ní báàbù yẹn yẹn ní báàbù tí a fa wa tó sọ pé báàbù lè fi bá tilé lè wàlàjì àtàtì mọ̀ sọ nípa ìfọ́ àwọn ọmọ ẹni ní ẹ̀bùn ó ní wàṣítàrọ̀ ọ̀nà sọ̀rọ̀ lọ́wọ́ sọ́rọ̀ ọ̀rọ̀ bàá bàáyìrò ẹ nǹkan àgùn kan àbí àbíkápẹ́ ní ẹranko kan fún màá fọ́ọ́hù àbísọ́lá ńgbà tó wà rà tán ọwọ́ afọ ìgbà Umar ọwọ́ tá ló ti rà Umar gbàtà níbi rà tán ọwọ́ afọ ìgbà Umar ó ní wàkọ́l àbíbà sọ fún ìgbà Umar yìí pé isnabihi máa ṣe isnabihi ntọ́ bá wù wọ́n lè fi ṣe ní ìṣe Ibn Hajar rahimahullahu ta'ala èyí tó fà táwọn fi mú wa nítorí pé àdé ó ní mùnátọ́ tàbí fi nà ọmọ lè tọ́jú wa ní ọ̀sán sálámà na ọ̀sán àlà ọmọ rà yà balùbà ilẹ̀ ibùdó Abdullah làbárẹ̀ làdárẹ̀ ó ní sẹ́ni pé sẹ́ni bí wọ́n sọ fún Umar pé ìrẹ́ Umar fún Abdullah ibn Umar ní bàírù tí ó sẹ́ni lórí ṣe ó ní yóò ṣe ó ní lákìnnahu law fa'ala lam yakun adilan bayna bani Umar ó ní ṣùgbọ́n sẹ́ni bí sọ bẹ́ẹ̀ fún Umar yìí fún ibn Umar ní bàírù rẹ̀ sagbagbo yà bíbí ó ní adé pé kiri yẹn ò ní jẹ́ déédéé mọ́ lára àwọn fún àwọn ẹ̀ eh, Bashir Musadi yìí pé ṣé n tó fún so onírú ẹ̀ tó fún àwọn na náà àbí ẹ̀kọ́ ni tó o bá nílẹ̀ tó o bá tọ́ba àjẹ́ wípé ibn hajar rahimahullah ta'ala ó ní nítorí bíbí ìṣẹ́bẹ́ ọ̀dọ́ pàrọ̀ dàrí ká torí ẹ bẹ́ẹ̀ ishtarahu sallallahu alaihi wa sallam minhu thumma wahabahu li abdullah àwọn ìfi wá sí kí ni o àwọn ìfi wá ra nǹkan yẹn lọ́wọ́ Umar ọwọ́ fún Abdullahi ibn Umar nípa bí ànábì ti jẹ́ haris ẹni tó tó kò rí pé ká ṣe dédé láàrin àwọn ọmọ wa sí. Nàá ó ti jẹ́ pé àrídìnà ọmọ ìtọ́sọ yìí pé ọ̀rẹ́ ẹ̀kọ́ dà èèwọ̀ ni kí a ṣe àtẹ̀fùdíìlù láàrin àwọn ọmọ wa níbi tá a fẹ́ fún ọ ní nǹkan. ṣùgbọ́n wọn lọ àlẹ́ afọ àwọn àgbà òfin mẹ́rin ọ̀sán ọ̀rọ̀ lọ́wọ́ tààlà nígbà táwọn náà ń dá sí bẹ́ẹ̀ àlàyé yìí wọ́n ní ẹ̀yìn gbàtà ti kọ́ra ìgbà hajar wa àti gbàtà wo wọ́n ní tọ́ àwọn sọ yìí pé ó lẹ́tọ̀ọ́ ká bá rí sábàbù ìṣẹ̀lẹ̀ yìí ká bá rí ìdí kan tó ṣe pàtàkì látọ̀dọ̀ yàwó Aisha radiyallahu anha ọ̀dọ́ha. ibi àfọwọ́ Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ó ti kíni ó fún yàwó Aisha ó fún ní ẹ̀bùn. ó ní ẹ̀bùn tó sì fún yìí òun nìkan ló fún torí pé nǹkan yẹn ò sí kíni o nǹkan yẹn ò sí kò sí pé kò kárí àrà àwọn ọmọ rẹ̀. ó ní kíní ilé wà pẹ̀lú yàwó Aisha tó fi di àsìkò tí àfọwọ́ Abubakar ìfẹ́ kú láyé. radiyallahu ta'ala anhu wa ta'ala pẹ̀lú ẹgbẹ́ àwọn àfáà tí wọ́n sọ pé ìwọ ni wọ́n tún ṣe kí ni o wọ́n tún dáhùn lórí hadith tí àfáà mú wa. wallahu alam àfáà ní àfáà ibn Baz rahimahullahu ta'ala àwọn sọ pé alimẹ́lẹ̀ umin tafdil al-awlad ní àwọn òtí ẹ̀fẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká gbọ́ láfọ̀ màkà lórí ìkan tó ti àwọn ó ní wàhálà adìlá wajibun bainahum ó ní ká ṣe lẹ́lẹ́ àwọn ni àbóbìnrin but ìyẹn kọ́ ni wọ́n wà lára àkọ́ yìí pé wọ́n fẹ́ fún àwọn ọmọ wa ní nǹkan ṣé a máa lo lè zákàrí mi fúlọ́ àti lòmùfẹ́ yẹ ìràbí ṣé a máa lo yìí pé ọmọ ọkùnrin tá a fún lọ́rẹ́ náírà kí ló máa fún obìnrin wọn ní ká àwọn kan sọ pé àwọn fún fifty naira gẹ́lẹ́ bá a ṣe ń ṣeré ní kí ni o ní mìíràn níbi ogún sáà máa wọ̀ yẹ àwọn kan sì lọ síbi wípé rárá làwọn fún èèyàn lọ́rẹ́ náírà fún èèyàn ní kí ni o ọ̀rẹ́ iná ni ilé àfa ilé àwọn tó sọ yìí pé a mọ̀ fún wọn ní ìdájídá bá fọkùnrin níbi ẹ̀bùn oníṣẹ́ ìtùnú báyìí lóbi pé tẹ́ bá kàn ọ̀rọ̀ ìṣẹ́kì bùnú bá àtúbọ̀ ṣùgbọ́n lọ́wọ́ ta'ala nígbà tí wọ́n sọ wọ́n ní ilé ìyá mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn ó ní dòkúrọ̀ wọn ìnà ẹ̀fẹ́ hásùnbà máa wà rí ìfìfì lódì wọn ni wọn ti jẹ níbi ogun ilà ìdá àdánù wàhùn bá lè gún rọṣìdọ́n àti wọn pẹ́ máa ṣe kí ni òtí ẹ máa yọ ìdá fúnra wọn ẹ̀jẹ̀ wá bẹ̀rẹ̀ masala. bàbá sọ yìí pé kásìrì lẹ́rọ àwọn ọmọ wa bẹ́ẹ̀ pàtó yẹ bàbá kan wà ń bẹ̀ ó bí ọmọ mẹ́rin àkọ́bí ọmọ rẹ̀ ó fẹ́ ṣe ìyàwó ó sì jẹ́ ọkùnrin but kò tí ì tó ìyàwó gbé ṣàgbé ní kò tí ì ṣe kí ni o kò tí ì tó ìyàwó gbé nínú ẹ orúfò di yorùbá gbé a kò lọ́wọ́ kò ní ra ẹ má jẹ́ nìṣẹ́ nìṣẹ́ ẹ jẹ́ nfẹ́ yàwó bàbá yìí wá tà wá ńlá amúlùtà zúùjì rẹ̀ bàbá yìí wá ń tọ̀ owó fẹ́yà ó fún ọmọ ọkùnrin ẹni pé lẹ́yìn bàbá yìí bá bí máa kọ́ bí wọ́n lè bá ń bí ni ẹ wọ́n ló bá wa bí wọ́n àwọn àwọn bàbá tó bímọ bá ń bí ni wọ́n tẹ́sán ní ní tẹ́gbà yóò rẹ̀ yìí pé ẹni yẹn kò tí ì tó yàwó gbé lásìkò tó gbé yàwó yẹn nínú nǹkan tó sì dáa ni káfẹ́yàwó fọmọ ẹni nínú àwọn ẹ̀tọ́ tá a jẹun ọmọ wa káfẹ́yàwó fún wa nínú hákùtà ọmọ wa tá a jẹun ni. tọ́ba táwọn ní bàbá yìí wá fẹ́yàwó fún afá yìí bàbá ìwà ná àpèjúwe aṣọ gbogbo owó tẹ́ ná àti owó tàbí báyàwó sọ̀rọ̀ kó ati gbọ́ àti máhàrú rẹ̀ àti owó ati àti ojú hundred thousand otu ụba tó bụ àná àbí ṣàlẹ́ àti ọba. bá. bàbá yìí sì ah hundred thousand gbogbo àwọn mẹ́ta yòókù ṣé fún thousand kan ti wà ní báńkì kí ni ìdájọ́ islam lórí eré lábẹ́ adil ẹ pé tàbá wo tí mo sọ ìka rẹ̀ ó jọ ó fẹ́ jọ tàwọn oníyàwó ta sọ lẹ́ẹ̀kan tààm pé nígbà tá a fẹ́ yàwó àkọ́kọ́ oníbà ti ṣe àwọn onímọ̀ kọ́lọ̀ kó bá ní yọnu sí wọn wọ́n ní kí bàbá yòó tọ́jú owó ìpamọ́ sí báńkì àbí kó fún àwọn ọmọ yòókù eléyìí kì í ṣe adil. eléyìí ike ṣe dédé alákùnrin ajá gbàgbọ́ yìí mọ́sálà yẹn ní tó fẹ́ ṣe yẹn ìṣesí yẹn gan ó mú kúrò lágbóolé dédé torí pé níjọ́ tó ń ṣe nǹkan yìí ẹni eléyìí ti ṣe ó ti bùkátà sí nǹkan yẹn ìyẹn kìí ṣe ẹ̀bùn sóyá o nínú nǹkan tó jẹ́ rẹ̀ ìgbẹ́ lápòjú ní gbọ́ pé asùn ní kéèyàn ara ni adẹ́gbẹ́ nǹkan yẹn kí n tó ṣe fọ́ọ̀mù yìí kì í ṣe ẹ̀bùn mọ́ ojúṣe ẹni ló ṣe so ìgbà tó ń sojúṣe ẹ̀ àwọn yòókù sojúṣe lásìkò wà á so ó pọ̀ sí pé ní ìta lásìkò nǹkan tí wọ́n dẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe wáyẹ̀kì àwọn àṣà wáyẹ̀kì kò túbọ̀ sí pé gbogbo àwọn bẹ́ẹ̀ òṣù wà láwọn dáwọn ṣe déédéé àwọn ẹ̀bá àwọn ọmọ mi kúrò lọ wáyẹ̀kì wọn àwọn wà lọ́pọ̀ tí wọ́n lásọ. so ẹni tó wá ṣe wáyẹ̀kì lápẹ̀jú wo ń tiẹ̀ òun ò lásọ wọn ṣé nílẹ̀ tí ti o. ti kú pátápátá. so àbí ìkásíkì nínú ọmọ lákọ̀ọ́dọ̀rọ̀ lọ ara sọ ẹdẹ sọ wọn náà sùn tiwa náà wọn náà wọn sọ ẹdẹ ẹbá náà kò wọ sùn tiwa làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin gbọ́ yìí tí a fi rí ìyàwó tí ó fi sọ pé ẹ wá o ẹ mẹ́rin ti ṣe ìyàwó tèmi o so nígbà tá a ṣe tèmi ẹnu pẹ́ ẹ̀pẹ́rẹ́ so tó bá ti di ìsìnà kẹfẹ́ pẹ̀rẹ́ àbí kẹfẹ́rẹ́ méjì tàbí kẹ́ mú wẹ̀rẹ̀ tèmi wá a ò lè sọ bá wọn. nígbà tá à ń ṣe tiẹ̀ bá a ṣe ṣe tiẹ̀ yẹn básìkò ṣe wà ní bẹ́ẹ̀ tá a bí ọmọ ọmọ tá a bí tó yẹ pé lásìkò àárín nǹkan yẹn fà tí mi bá dé tó bá yẹ pé àkùgbà tó dé ìwọ̀nba ni agbára wa gbé mọ kó sílẹ̀ ìfún fún wa. naam ẹ bá kó tó yé so adilu táwọn sọ òní wípé ní ẹni tó nígbà tó fẹ́ nǹkẹ́ ẹ̀bùn kìí ṣe tó jẹ́ ojúṣe mọ́ ṣe ìbáwí ìbáwí ìyẹ̀jà kí ni o ó yàtọ̀ sáà ẹ̀bùn yàtọ̀ sí ojúṣe ojúṣe tó bá kẹ̀ bó bá ṣe kẹ̀ àti ìgbà tó kẹ̀ àti tó bá láàrin yẹn òun lèyìn ó ṣe ṣe lèyìn ó fi kò bò sáàtì ní sáàtì ní. tó tó bá dẹ́kun tó fi bá dé á ṣe bó bá tilẹ̀ ká ṣe. ṣùgbọ́n ká fẹ́ fún àwọn ọmọ wa ní ẹ̀bùn ẹ̀bùn ẹ̀ ìlà fẹ́ fún wọn sáwù bẹ́ẹ̀ náà wọlé àdínkù fìlà àti ìyá ẹ dọ́gba láàrin àwọn ọmọ yín nínú ìfòdìlẹ́bùn irú béèrè yìí wọ́n bí afọ àwọn àgbà ṣe kọ́lọ́ ǹjẹ́ ó débi ìṣe ojúṣe ẹni lórí wọn àfààní ara o àfààní bó ṣe jẹ́ pé ìpìlẹ̀ ni wípé kò lẹ́tọ̀ọ́ ká gbọ́lá fún ìyàwó kan lórí ìkejì kò lẹ́tọ̀ọ́ kí a sọ wá pé ìyàwó kẹrin kalẹ̀ wípé wá o ẹni abálábà ni bàbá o so àwọn ohun kiri kan so ọmọ ọ̀dọ̀ wọn ló jẹ́ o ah, ara o ìyàwó ni ìyàwó máa jẹ kódà kó bá kéré so kọmọdà sínú tẹfù bí ìlú bá ń tó bá wò pé ah, àwọn ọmọ kò wá aṣẹrú ara so ìyàwó ni ìyàwó máa jẹ a sì mọ mọ́níkálùkù wọn lò pẹ̀lú dáadáa gẹ́lọ́ bọ́lọ́ máa ṣèṣe kíni o ìṣùpọ̀ wọn ní àṣẹ rẹ̀ afọwọ́sọ bẹ́ẹ̀ wá ń tọkọ lẹ́tọ̀ọ́ ká ṣe báyìí láàrin àwọn ìyàwó àti àwọn ọmọ wa oníkóńdà láàrin àwọn ọmọ wa ọkùnrin àti obìnrin abọ́dọ̀ fìfẹ́ náà ti gbogbo àwọn wọn ó ní bó jẹ́ jẹ́ wípé àwọn ọmọ ọkùnrin alápẹ ọbùnrin tí a fa àbùnà bá ti ṣíà mẹ́rin òtẹ mẹ́rin ṣe àràmọlá ibi àwọn ọmọ wa kùnrin tí a bá fẹ́ fún wọn ní àti níbi ẹ̀bùn àmọ́ fún àwọn olójijì àmọ́ fún àwọn ọmọ níláàjì sọ mo ti sọ asúlù mi tàbí mo kàn yẹ fún apẹ fún mi wá rí i abẹ́ẹ̀kọ́ ni tí wọ́n mú níbi ìpàdé àwọn ọmọ tọ̀tọ̀ gbára á fún wọn ní nǹkan náà dọ̀gbàdọ̀gbà yẹn èyí ló ti fẹ́ dájú ọlọ́ àlọ́ torí pé àti ìmọ̀ pé gbogbo àbáwọn ọmọ ẹ̀rọ pàdé sọ pé Eh, ní abdulham tó bá fún ọmọ rẹ kan ní hundred dirham eh, káfíwé ní àtúndà rà ó ní ó di ká fún àwọn ọmọ yòókù náà ní hundred hundred hundred hundred dirham tó ti na o wọ́n ní tó bá ti wá tó bá ti wá ní kàmá fún gbogbo wọn láì ló wá sí ọgbà ní tó ṣe kí ni o tó fún ètò fún yẹn eh, àfáàní bóyá sí ni kálá àwọn wa ń bẹ̀ àfáàní kò fún àwọn ní láì fún wọ́n ní wọ́n hàn rí dẹ̀ka náà fi gọ́rí náà kọ́kọ́ lọ́wọ́ àjìbá sẹ́yìnbá wọ́n ní èyí tá a wá sọ yìí èyí tá a wá sọ yìí níbi ìta sọ yìí kìí ṣe níbi nẹ́fàkọ̀ tó jẹ́ ọ̀rẹ́ yẹn ẹni púpọ̀ láti fi dá sọ kìí ṣe níbi tó jẹ́ ojúṣe ọkọ tàbí gúúsè bàbá lórí ọmọ rẹ̀ so kẹ́ni kọ́ máa kọ̀ bẹ́ẹ̀ gba ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ sísà wà lọ́ ó ti kó sínú àìmọye ẹ̀sẹ̀ lórí ọ̀nà lórí àbí ká sọ pé yàrá èkejì ìgbà tó bímọ pé owó pọ̀ lọ́wọ́ àbú wọ́n sọ àrà sí wọn bá pé fọ́kídéjìlè àbúbáríṣẹ́ kan ìgbà kọ̀pẹ́ ni wọ́n àkọ́kọ́ bá bímọ bẹ́ẹ̀ ni ah, fáàmọ́ bíi ní ẹ̀mọ̀tì rọ́bì ká fáàbì àti tí ò ní àkókò rẹ̀ sí rẹ̀ àbúbá ṣe pé káwọn fi dúpẹ́ àwọn bá ṣe gbọ́ pọ̀ náà ah, kọ́lọ́ náà kó sáré rẹ̀ àwọn sáré àwọn àbúrò ìgbẹ́ni ẹ̀rí àwọn sáré àwọn ìgbẹ́ni wọ́n kẹwàá wò rẹ̀ ẹ̀wọ́ bó ṣe ń gbẹ̀sẹ̀ ọ̀jọ́ kan ó ọ̀rọ̀ ní ẹlẹ́gbẹ́ gbé ah, ọ̀rọ̀ káwá wúrọ̀ ni ṣe ẹ bá rí ijọ́ tí mú kí ni ẹ bá rí bí àbùdí ṣe á ayé gbé ọ̀run fẹ́ mọ́ nígbà tí mú kí ni ká sì bí mọ́ wà ní àti bá wọn fẹ́ fi lè mọ bomi fún yàn kí ló kàn àlẹ́ ìkó máa ń fún sàkóso ẹ̀mí ara yín dọ̀wọ́ yín kálukú mójútó àlámọ̀ yàrá rẹ̀ ó mọ àwálù àwọn kan tó sọ̀rọ̀ àǹdí ẹni tó dẹ̀sẹ̀ nǹkan níṣẹ́ òun ti ṣe ní pẹ̀lú dáadáa ọlọ́run ti sọ lẹ́sẹ̀ rẹ ìwọ́n sì ń gbẹ̀sẹ̀ lọ so wọ́n bìlẹ̀ àti ó lè rí bẹ́ẹ̀ náà dàkejì náà so àfọwọ́n ní tá à ń sọ yìí kìí ṣe níbi nafakọ́tì wájibà o kìí ṣe níbi ìnáwó ètò ìnáwó tó jí ọ̀ràn àyà lórí ọkọ so àyẹ́ wípé tí èèyàn bá fẹ́ fẹ́ àwọn olùsìn tó bá pẹ́ lẹ́sùn gbàgbé abẹ́ wo ẹbí mi ra mọ́tò ni o mọ́tò mo fẹ́ gbà ọlọ́run sì ní káfà àrí gbé rẹ̀ ó sì gbé rẹ̀ kí ni kò sílẹ̀ ìfimẹ̀ ìyàwó àkọ́kọ́ àbí kèké jẹ́ ìdífẹ́sì fẹ́ kọ́lọ́mọ́ mi kẹ́ wá o ẹ ra mọ́tò kárí náà ni o. ẹ̀rọ̀kùnṣẹ́ ìpínlẹ̀ ìgbà sí àgbọ̀ yẹ́sì ń dáhùn sọ ilé dalérú àbí nǹkan táà sọ yìí olùdarí tó wà tẹ́yà fáàmì bá fẹ́ fọ́nà àyà ah, àbúrò mọ́ sí déédé déédé ọlọ́run náà sí déédé déédé wò. àwọn èèyàn bí wọ́n ṣe lẹ́fọ́kọ̀ wá jígbà wọn ábílù tí à ń sọ níbi ètò eh, yìí kò wọ́bẹ̀ lápòjú oníṣẹ́ ọmọ kan ẹ̀yẹ́ bí ọmọ méjì mẹ́ta ìkan wọ school admission sí yunifásitì bàtà sí gbogbo owó tí ó nà ó lọ bí two hundred thousand ẹ̀dá kan ìkan dẹ̀ ṣẹ̀ṣẹ̀ parí secondary school kò tí lọ admission two hundred thousand ẹ̀yẹ́ tá a fi sanwó school tọ̀hún tá a bá kó fún eléyìí yóò mọ̀ ṣẹ̀ṣẹ̀ lówó àbẹ́rẹ́ mọ̀ ṣẹ̀ṣẹ̀ lówó ládùúgbò rẹ̀ wọ́n mọ̀ pé àgbàdà ah, ló lọ. ẹni tẹ́ ní òṣìṣẹ́ tó wá tàwọn fún sùúrù òkọ́ ló gbà sùúrù lọ́gbà lọ́wọ́ ẹ̀ òun wà lọ́mọ sọ́fà ah, àtẹ́tẹ́ ẹ̀ fúnra ah, ẹni kò kàn fún àbúrò ẹ̀ irú ẹ̀wọ́ ẹ̀ mú kó fún ó ti ṣe gẹ́rẹ́. ilẹ̀ fìdí ọ̀pọ̀lọpọ̀ láyé ìjọ àwọn àgbàlagbà tí wọ́n ṣe kọ́lọ̀ foríjì wọn kò foríjì wọn tó fi jẹ́ pé ẹlòmíì nínú wọn yóò kàn sọ pé ẹ wá o tó bá ti lè tọ́ ọmọ kan nínú igun kan báyìí ó ti tán. tó bá wù ó tó àwọn àbúrò lẹ́yìn ẹ̀ tó bá sì wú kó fi wẹ́lẹ̀ hátìlù dàbílẹ̀ tó ó ṣe tiẹ̀ mẹ́dàmọ̀ tó bá sì wà láyé náfàkọ̀ yẹn jẹ́ kí n lọ́rùn ẹ̀ ó jẹ́ ọ̀ràn yẹn lọ́rùn ẹ̀ ṣùgbọ́n kò tó wá ní mẹ́ jẹ́ náà tó lọ́wọ́ àwọn tọ́jú owó pamọ́ báńkì ìgbé ní mo ti ṣe ti lágbájá rẹ̀ náà bá bàbá gbé yàrá yẹn. sòdí nù ṣe sí tọ́ ẹ pé èyàn ò fẹ́ rò pé àwọn àwọn fáwọn àwọn yẹn ń bẹ owó tó jẹ́ ní ọlọ́run kódà wọ́n tún bá owó tó fi ṣe nìkan àfẹ́ ìgbìmọ̀ rẹ̀ wọ́n tún fi tó bá wọ́n tún ṣe rẹ̀ báńkì mistake ni. ẹ jẹ́ ká wọ̀rọ̀ yẹn afọwọ́ ọ̀sẹ̀ mẹ́rin ní àmọ́ náfà kọ̀ọ̀bù wájú bá ó ń ṣe àrí náfà kọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ yẹn ó ní àjẹ́ pé àmọ́ fún kúlà mìíràn mọ́ yóò tàhík àmọ́ fún oníkálukú ní o tọ́ lẹ́tọ̀ọ́ sí na àfọwọ́n àbúfẹ́ lọ léèwé àbúfẹ́ ṣe bá aṣògùnṣe ìyẹn sọ pé àwọn fún gbogbo àwọn ọmọ ìlú kù náà ní ìta àbáná lórí wọn eléyìí ni àlàyé tí hmm, tí a sì kí ni o tí a fà tí wọ́n ṣe pàtàkì wọn bá wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí mi wà fáwọn àgbà alimoyim ó ní pé a máa ṣe déédéé láàrin àwọn ọmọ wa a fẹ́ fún wọn ní nǹkan níbi kíni jama níbi kíni níbi ẹ̀bùn níbi ẹ̀bùn lọ́wọ́ níbi lẹ́fọ́ kọ́tùrù wá jí bá kí lámà ṣe àmà ṣe ojúṣe tí gúúsù ẹnì kọ̀ọ̀kan bá ti ń tẹ̀ báyìí lámà ṣe ìtọ́ba kàlọ́ ló ń kálukú láti kí ni o lámà bíyà so àdìmọ̀ ṣẹ̀ṣẹ̀ dára wa ní àmúlẹ̀ orí yẹn wallahu ta'ala àlà wà rẹ̀ yẹn kò ní agbára yẹn tọ́ba apá àṣíbitì àti ń bọ̀ yìí pé àdìbò Muhammad sallallahu alaihi wa sallama ọlọ́run bá sọ yìí pé òun náà ni wà rẹ̀ dáa jù àti ti rí i pé tọ̀ wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àfa àwọn àbàṣẹ́rò yìí pé ọmọ tó fẹ́ fún lẹ́bùn yìí sórí tí ó fa òye kù náà ò lè fún torí pé nǹkan fẹ́ ṣe kẹsẹ́ náà fákọ́tù ìwà ajé bàbá àti ìyá kìí ṣe júṣe ẹ̀bùn ló fẹ́ fún sọ́ọ̀bà ti lè fún àwọn yòókù náà ńkọ́ kí ló ṣe yun gbàdá padà tàbí kó lọ wá fún àwọn yòókù tọ́ba náà nínú ìṣẹ́ àlẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam ó náà ní pé ìgbà míì máa ń pa àwọn tó bá béèrè béèrè láṣẹ láti lé ọ sí nkẹkẹ ní kíákíá amúdó sísè yẹn yóò àmọ́ yẹjọ wàá bá mi sọ àárẹ sáré yóò àmọ́ jẹ́ ìfèsì fún ìbéèrè tí ẹnìkan bá béèrè alhamdulilah afọwọ́ àwọn ẹ̀mú àgbà bù mọ́sálà o wá ọ̀jọ̀gbá ọwọ́ ni ibn abbas rọ̀jọ̀lá ànúhùrà afọwọ́ nípa nípa pé bẹ́ẹ̀ níbi ṣe máa ń ṣe dáwà pẹ̀lú àwọn tó ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ó ní afọwọ́ ibn abbas sọ yìí pé sẹ̀mìtì nàbí yasọ́lá rọ̀sálàmù yakub ó lóun gbọ́ tí ànábì ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ń dọ́kọ̀ yakub ó dàbí sọ yìí pé láti sáfìrì mara atu ilà máa fi mahram. oríṣi ọlọ́pàá sọ́lá àlọ́ àlọ́ wàsálàm ní obìnrin kẹ́kẹ́ kò gbúdọ̀ lọ sí ìrìn àjò èyíkéyìí nínú àrìn àjò àsáfà ìrìn àjò àyàfi kó jẹ́ yí pé ilà máa di mahram àfi jẹ́ yí pé ẹnì tó jẹ́ ọkọ rẹ̀ tàbí ẹni tí kò lè fẹ́ láéláé ọkọ rẹ̀ tàbí ẹni tí kò lè fẹ́ láéláé ọba wà pẹ̀lú rẹ̀ bí ta ni bàbá rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni bí ta ni bí ọmọ rẹ̀ lọ́kùnrin bí ta tún ni ẹgbẹ́ rẹ̀ lọ́kùnrin bí ta tún ni àbúrò rẹ̀ àtàwọn tó jọ bẹ́ẹ̀ òṣèlú ọba ní ègbò ní ọ̀bọ̀dọ̀ lọ́rin àjò àfi kọ́kọ́ rẹ̀ ó tẹ̀lé tàbí èké ìjà wọn tá a sọ kalẹ̀ yìí. dáa ẹ rí i pé ntí ànábì sọ yìí sallallahu alaihi wasallam kò tí ì sí ìbéèrè mẹ́ abẹ́rẹ́ wa mẹ́rin òun pa ó mọ̀rọ̀ wa ni ó bùrẹ̀ wọ́n lọ sí ní àjọ àfi kọjá pé ní mahram ẹ̀ wà. faqama rajul ẹnìkan wájú nínú àwọn sàhábà faqal ó ní ya rasulullah ó ní òjíṣẹ́ ọlọ́run ilé imraati kharajat hajjatani. wà nàbí ìyàwó ọjáde lé báyìí ọfẹ́ lọ ṣe ìní àríyá tó gbé kúrò ní wà ìní tàkàtù gọ́ọ̀rọ̀ ó ní tó ti rí ìgẹ̀ náà sì rí òun gẹ́ ti lẹ̀ nínú àwọn tó fẹ́ ogun báyìí báyìí báyìí báyìí ti mú kọ́ṣẹ́ nítorí ó sọ ó fi bèrè lẹ́dọ̀ pé kí ni káwa ó ṣe abẹ́ẹ̀kọ́ ni. ṣùgbọ́n ìwé náà kàn ń bìrì pé àrẹ́bí ò wá ń sẹ̀ máa dáhùn ìbéèrè rẹ̀ ó wá mú àṣẹ wá alálùfà òríyà àṣẹ kíákíá láti lè bá a fèsì fún nǹkan tani ẹ̀sọ́ oṣù aláwọ̀ bá ní ọ̀npálẹ̀k fàhájà máa ń mọ̀ràn àfik. amẹ́ni ogun tó fẹ́ lọ ẹ̀ mọ́wùlẹ̀ pẹ̀lú wa mọ́ ẹ lọ báyìí wípé ẹlákùnrin jẹ̀mọ́ hajj tí anabi sọ sallallahu alaihi wasallam orígun islam nàbí èso orígun islam mẹ́rin ní arkanu islam náà gbóni àti islam ara. ìkọ́ni sọlá ìta ìzàká hajj lè dé sọmọ ramadan. hajj orígun ẹ̀sìn obìnrin wa fẹ́ lọ sí hajj ọkọ rẹ̀ fẹ́ lọ sí gazwa tẹ́bọ́dà tó omi jésù àti pàtàkì tó tó pé jihad jihad ẹni pé nínú àdìsá fi sẹ̀rí pé olùgbò ẹ̀sìn bá nàdí ti bọ̀ ọ́nà nínú ìwé àti mọ́ mùsùlùmí gbà ọ̀sán yìí pé ẹni tó pàdé Abdullahi ibùdó ọmọ rò ní dọ́kan ọwọ́ ni àbíyá Abdullahi àwọn ọmọ tẹ́gùsù Abdullahi sọ òjì lójú ogun ni ìgbìmọ̀ ìwà sọ yìí pé ah kí ni ojú ogun tó ń sọ ní ìsìn mo fún àdàbí sọ báyìí báyìí ó kàrọ̀ káwọn ìsìn àwọn afọ́ sọ yìí pé kí ló fà á tí Ibn Umar fi mú ọ̀rọ̀ yẹn wá ọlọ́run ti fèsì fún tẹ́lẹ̀ ẹ sọ láti jẹ́ ẹ̀jẹ̀ kẹ́ni ó mọ̀ yìí pé gbógun ṣe pàtàkì tó lóòótọ́ kò lóòrì tó àkàdùn Islam. wàfíwọ́fíwọ́ jìnnà àkọ́rọ́ òní pé tábọ́tọ́ bẹ́ sọ pé lẹ́yìn àrùkánù ìsìláàmù kí ni ká ní orígun ìsìláàmù fẹ́ jẹ́ mẹ́fà kí ni ìbájẹ́ kẹfà àti jihad. pẹ̀lú bẹ́ẹ̀ ògíṣẹ́ ọlọ́run ọkọ tíyàwó ẹ fẹ́ lọ ṣe hajj láfẹ láti fi ojú ogun lẹ̀ máa pé tẹ̀lé náà fẹ́ lọ ṣe ọlọ ṣe hajj pẹ̀lú ìyàwó ẹ̀. ọ̀bìtálí ṣé wọ́n yá pé ọkọ yorùbá wa láǹfààní lọ ṣe hajj pẹ̀lú ìyàwó ẹ̀ níta lè gbọ́ èlò wípé kíyàwó ẹ̀ mọ́ lọ. ajá wípé nínú wa àìmọ̀kẹ́ àgbàdo jìnnà sí islam ni wípé kóbìnrin ó jáde lọ sí èyíkéyìí ìrìn àjò láì ṣe gbé ọkọ rẹ̀ wà pẹ̀lú rẹ̀. àbílà yìí ṣe wípé ẹni tí a ní obìnrin ò lè fẹ́ wà pọ̀lú rẹ̀ ẹ a tí wọ́n fẹ́ lọ gbọ́ wá sí bẹ́ẹ̀ kọ́ inú gbọ́ fẹ́ lọ gbọ́ wá sí bíbí ìka àtúgbò ẹ̀fẹ́ lọ sí hajj èwo ló ṣe pàtàkì jù olùbí hajj odúgbò kò sí ibi tó tó lọ sí hajj yóò wà àràfà wọn àkúrò lórí ń gbé hajj lọ àwọn ọgbọ́dọ̀ ní mahram àwọn ti lóyún lẹ́nu àbòsí pẹ̀lú ó kàn wá ọkọ̀ ọlọ́kọ̀ kan ó so mọ́ ìyàwó yàwó ó ní alábàárẹ̀ aláàfà mi àbí wọ́n ti fẹ́ pọ̀ so wọ́n jọ sọ́n papọ̀ wọ́n jọ sọ́n papọ̀ wọ́n láti kó bára wọn ní ti nígbà tí ọkọ̀ ní tí wọ́n tí mọ̀ rí tí wọ́n sún pọ̀ ní tí ó mọ̀ rí obìnrin ti bá lọ gbé kókè obìnrin ti gbé kókè ní sẹ́ àwọn lábàárẹ̀ rí àṣírí bá bẹ̀rẹ̀ sí fi tú díẹ̀ díẹ̀ ti fi ọdún bí àwọn ọdún díẹ̀ sẹ́yìn so kò sí ṣẹ̀ríà Islam ló fi jẹ́ pé àwọn àfa àti máa ń ka àwọn ṣòrúùtù tó bèrè fìlì téèyàn fi máa ṣe hajj wọ́n sọ pé nínú àlè Islam nínú àlùbọ̀lóòwò nínú ẹgbẹ́ nínú àwọn wọ́n rìn ní bákan náà kóbìnrin ó ní mahram wọ́n fi kún tiẹ̀ so Islam ẹ̀sìn ìfẹ́ ló káwọn àtúgbò yẹn fẹ́ lọ program ẹjọ́ mo fẹ́ lọ program kan ni ṣé mo lè lọ láì ní mahram ó lè lọ. tó o bá lọ o gbẹ̀sẹ̀ níbi sáfàrò rẹ̀ yẹn ìdàgbò tó rìn yẹn ó ní ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run bá obìnrin gbọ́dọ̀ sí ìrìn nígbà bá ti pè ní lọ láti ibi tá a wáyé sí ìkirè ó tó ṣẹ́jú mélòó kátó pé forty minutes or forty minutes kẹ thirty minutes tẹ́ẹ̀ máa níbi tá a kiri yóò ti dé bẹ́ẹ̀ kẹ́ẹ̀ tó dá pàtà tí ó bá sọ̀rọ̀ bùkẹ́. obìnrin lọ láti bí sí àpáta torí pé inú ìbàdàn sáfàrù kan kìí ṣe ìrìn àjò torí pé nínú wa inú àṣà àlù wa àmọ́ sí ìrìn àjò. ẹni tó bá bá bèrè pé ọmọ nǹkan ọ̀dà lọ sí àpáta ni dáàdi ẹ̀ eh, dáàdi wa kàn sí àdéhùn sọ pé ó àpáta àwọn lọ wọ́n tọ́ba bẹ́ẹ̀ má lọ kiri láti yà nàìjíríà wọn náà abúkọ́ àkọ́tà abúkọ́ lọ kiri kọ́lọ́ bá a sọ wọn dé kọ́lọ́ kọ́lọ́ bá a sèdí sáfàbù tóbìnrin bá ti fẹ́ lọ rúrìà níta bá ti mọ̀ sí sáfàr nínú orúfù wa nínú ìṣẹ̀dálẹ̀ ìlú wa tá bá ti mọ̀ sí ilé àjò ọkọ rẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé ẹ wá ọ̀pọ̀lọpọ̀ obìnrin èmi máa ń wò ó pé ó fẹ́ ya akọ ọlọ́gbọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ lákùnrin ìgbé ọ̀rẹ́ rẹ̀ kẹ́sẹ̀ ìyàwó lọ́yọ̀ sàkí sàkí jìnnà ẹ̀já lọ́yọ̀ tó wà tó sùn lọ́yọ̀ ọ̀rẹ́ rẹ̀ kẹ́sẹ̀ ìyàwó mẹ́ kí ló lè mẹ́ àwọn ọmọọṣẹ́ bá wà á máa sọ àbúrò ẹ̀rọ máa láyè kájọ wa ayẹyẹ ní àbúlá ẹ̀mú ẹ̀wá ni àbúlá òun rẹ̀ láyè láti wa àbúlá àwọn òṣìṣẹ́ ṣe kí ni o kì í dàgbà dìbò kó ló ṣe kí ni o ó ló ṣe máhárọ̀ ó yẹ kẹ́ni yẹn náà ò lè gbọ́ yìí fẹ́ẹ́ pẹ́ sábà òun rẹ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ jẹjẹrẹ rẹ èyí wà lọ́rẹ̀ mọ́ mọ́ lọ́rẹ̀ mọ́ sípò sá wọ́n náà jẹ́ náà ṣèkí ni o ẹ mọ̀ sọ̀rọ̀ ara èyí wà lọ́rẹ̀ kankan mọ́ ẹ̀ mú kìnnìkan ṣèkí nìkan ní ìwò èyí ló dé rẹ̀ ẹ̀ ṣèkí àṣẹ àṣọ fún wọn pé wò lè travel láì sẹ́kọ̀ọ́ ẹ̀ wà mẹ́ àbí àbúkọ́ pé dáàdì yẹ so dáàdì wọn náà ni <laughs> pé wọ́n rí dáàdì mo fẹ́ travel àbúkọ́ àbúrò láyé ẹjọ́ lọ ìyẹn ṣe wàhálà tó bá láàbúrò ẹ̀yin tẹ bá láàbúrò ọkùnrin àbẹ́gbẹ́ ọkùnrin ẹkú oríire ti kì í ṣe brọ́dà àdúgbò wàrà sùkúrà àdúgbò kan brọ́dà gẹ́gẹ́ mọ́tà kẹlìmà sotie ẹkú àmàlà pé kọ́dà kẹ́kẹ́ mọ́tà àbú ẹ ti sọ fún yàrá ọmọ ẹ̀jẹ̀ omi àti àbúrò mi kú ni àbẹ̀jọ travel eléyìí kò sí láì fi mẹ́ ó protect ẹ̀sìn rẹ̀ ó dáàbò bo ìjọba lóàbí rẹ̀ kò síbi kẹ̀kẹ́ tí obìnrin lè fẹ́ lọ nítorí fẹ́ yóò fẹ́ lọ kọ́lọ̀ ẹgbẹ́ ẹrin tó mú wá lẹ́yọ̀ táwọn fẹ́ la ibi sùn kọ́ kò lẹ́rìí ò ní lọ kò lẹ́rìí ò ní lọ tó tọ́kẹ́ bá fẹ́ tẹ̀lé lọ hàn án àti pé sára yìí pé kí ni wọ́n ṣe ń bẹ̀ báwo wọ́n ti sọ wọ́n ní àjùmọ̀ bọ̀ pé ọbẹ̀ lọ bì kẹ́ kọ́lá kan sọ pé ẹ̀yà tó fi kọ́ sọ wọ́n mọ̀ wá sí tó bá mú wá sógbòmọ̀ṣọ́ obìnrin kẹ́kẹ́ láti ìbàdàn kò gbúdọ̀ lọ àfi mákìmára mẹ́wàá pẹ̀lú rẹ̀ gbogbo àwọn òye tó tó bá lè kọ́kọ́ gbọ́ ẹ̀yẹ igbe torí pé tẹ́lẹ̀ bí sọ́mọ́ ẹ̀yẹ igbe hajj kápútàgbé o sẹ́gbà sọ àti káàdì ìfún igbe kíni afdọ́lù afdọ́lù làmẹ́l alábìlọ́gbẹ́ alìjihad wàá fẹ́ alìjihad báwo òbí mẹ́lẹ̀ kíni o alhajj nígbà tí ìdájọ́ náà ti kàbí ẹgbẹ́ ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn nígbà táwọn ọmọ rẹ̀ ń béèrè nípa máa sọ pé bí ìdáhùn àdébí ṣe mọ́ yàtọ̀ lórí ìbéèrè kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tó máa fọkàn bá wa lọ. so fa ìlà ọmọdé pé sẹ́kọ́ lọ́lájú fún àwọn obìnrin òṣìṣẹ́ tó lọ́lájú fún obìnrin tó ju hajj lọ nípa jihad tó bá pẹ́ sẹ́kọ́ lọ́lájú fún àwọn obìnrin àbí yìí wá sọ yí pé kọ́kọ́ alábìnrin kó fi jihad tiẹ̀ lẹ̀ tó ti lè rí ṣàhádà tíkẹ́ẹ̀tì àgbẹ̀ náà fẹ́ àbí ni kó fi ilẹ̀ kó tẹ̀lé ìyàwó rẹ̀ ajá yí pé obìnrin lè ṣàlọ́tọ̀ ọkọ pé àbò ẹ̀wà o ọ̀gọ́lọ́pọ̀ àwọn ọ̀rẹ́ tẹ́lẹ̀ ní wò sí mbàdàn tẹ́lẹ̀ àwọn ọ̀fẹ́ fẹ́ mi tí wọ́n bá fẹ́ ṣe ìyàwó ẹ̀ mọ̀ tẹ̀lé mi lọ́wọ́ táwọn bá ti lé ògbà bísí wọn náà sọ pé tọ ìlàkùnrin akẹ́yẹ náà ẹ̀jẹ̀ wọ́n ẹ̀jẹ̀ ìrẹ́gí ni o ẹ̀jẹ̀ bísí ìfẹ́ ní ìfẹ́ lùsí friendship mi hmm. ṣe ó clear ó so Islam táà ń ṣe kìí ṣe ìfẹ́ni ebi sọ ẹnìkan ẹ ẹ máa débẹ̀ sí wòlúgbà náà wọ́n á sì múlò wẹ́ sọ pé nínú chemistry ni wọ́n ṣe clinical neutralization acid and base ọmọ ìfowópamọ́ ti gbẹ ilé ìkóso kí ni o ilé ọ̀pá rẹ so ọmọ ti gbẹ aládà kẹ́mi ìdàkọ̀ gbẹ̀sẹ̀ mi ìdàkọ̀ ṣe kí ni o ọmọ ọjọ́ ìlú padà kí wọ́n láǹfààní ọyọ́ sì fẹ́ ọyọ́ fẹ́ bàtẹ̀ jẹ́ lọ àwọn ọyẹ́ burúkú so o sì ń ké ládà o ti fi ẹsẹ̀ gbá làrá jù so ìsìláàmù ẹ̀sìn ẹ̀rí ni o kìí ṣe ẹ̀sìn ìfẹ́ inú obìnrin ò gbọ́dọ̀ lọ sí sáfàr ìrìn àjò èyíkéyìí ìrìn àjò èyíkéyìí ìrìn àjò àdàbí láti sáfàr mara ilà ilà máa ilà máa ha bí mahram eléyìí náà ni ìbùtí àfẹ́ dúró sí ní alẹ́ almuhim gbàtú yàrá طيب انا بنتكلم فامره فامر الرجل باللي اخذ الذي على فور ó ní àfáà wa ní fáwọn ibi pa ọkùnrin lásìkò kó lọ bá ìyàwó rẹ̀ ní kíákà yìí ó wà jàwáàbù àràsọ àrìsọ àríyè òun ló fi dáhùn ìbéèrè ẹ̀ sẹ́ni báyìí kò sẹ́ni máa ń da ara mọ́ lọ́ba ìyàwó ẹ̀ ó ti dáhùn rẹ̀ ìbéèrè bí abẹ́jì dáhùn ó ti dáhùn rẹ̀ pé mọ́wùlẹ̀ da ìlàmù lọ́ba ìyàwó rẹ̀ òun lè fi ìyàwó rẹ̀ lẹ́sùn láàrú wa sọ ó ti láyọ̀ jùzù ìmúra o à ń tù sáfù níta bá sọ àfáàní níta bá ẹgbẹ́ níta bá fi dáná lóore pé kọ̀lẹ́tọ̀ fún ìyàwó rẹ kọ́ lọ láì ní máa lọ́ọ́bà lọ́ọ́bà tó sọ àti ìgbà ìbú kánú ìdáná ni kí ló sọ pé kọ́ lọ́ọ́bà fún kò sí ní kọ́ lọ́ọ́bà wọn yóò ní kò sí wàhálà ìwọ náà rí ẹ̀sán ti gágbà tí a lọ mi abẹ́rẹ́ ọdún dànù rẹ̀ kọjọ kó fún wa náà pé nǹkan tí a ń sọ yìí so àwọn àti ajá obìnrin ẹja dóṣù tó lọ́wọ́ bá fi wá sí so ti yé so kò sí ẹ kò sí ẹ tó ìkankan fún obìnrin kankan láti lọ sí dáàjò láì mọ ọkọ ìlànà àwọn àtàtúnjọkùnrin náà Kama máa wà abẹ́lẹ́bù fáwọn ìyàwó wa láti mú wọn lọ sí ìrìn àjò tí bùkátà tó jẹ́ bùkátà tó lálàáfíà tó bá ti kiri o tó bá béèrè fún ìwọ tó bá fẹ́ ọmọ lóye Òṣogbo léèzì lákòjúwe tàbí Ọ̀yọ́ tàbí Àkúrẹ́ tàbí Ìwó tọwọ́ ní òráyè àbẹ̀rẹ̀ ọlọ́run ọba ṣe òráyè nígbà tó lọ dáná àbó òráyè ọmọ ẹlòmíì fẹ́ lọ lẹ́yìn. ẹlẹ́dà ìwọ òjìnà kàgbà ìwọ òjìnà kàgbà ìmá ti dé ìmá ti dé lórí ìsìnkú ti dé wò ìmá rẹ̀ wá fún ọlọ́mọ tẹ́ sí ti ń mọ́ra ha so mọ́ ní ìyàwó rẹ̀ la wà á ṣòro hóná nínú àrùn ẹgbẹ́ àwọn obìnrin lòpọ̀ dáadáa ṣùgbọ́n ìyàwó náà <laughs> máa àbọ̀bọ̀ ṣùgbọ́n ká má tó di nkankan ká má fojú lẹ̀ báyìí láti yà pọ̀ lọ́wọ́ àrídà wa so ìwà àzùzọ fẹ́ lọ gbọ́ níbi kan tí ó fi yà pọ̀ lọ́wọ́ ba lọ bó o bá kú ò lé nínú ìlú yín náà ó gbọ́ nǹkan tó ju bẹ́ẹ̀ to kó àtúntò ṣe aláǹfààní so mọ ìyà pọ̀ lọ́wọ́ ba lérí pé àfẹlẹ́gbọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala mo sì yà pọ̀ ọlọ́run ọba láti satisfy ọ̀rẹ́ ẹ̀ tí ń ṣèyàwó ẹ̀ ń tí ń sáà ìyẹn mọ́ náà àbẹ́ àbáyà tó bímọ pé ẹ ṣé wàá nílọ níjọ tèmi níjọ tèmi olóṣèlú investment ẹ ṣe níjọ tiẹ bóyá òun ò gbọ́yé tàbí bóyá ọmọ bàbá ìlú lòun wà ìwọ sọ pé sọ yẹ kí n ya pọ́ lọ́wọ́ bá nítorí yìí ó bí ni ah, subhanallah ya pọ́ lọ́wọ́ àdéhùn bí kẹ́mi ni mo travel ọlọ́run fún àbáríkà sí ìyàwó tó ń ṣe abiola nínú àmì ọkọ̀ fún alágbóyún dá sọ yìí akóló mọ́tò àwọn ọ̀nà àṣẹ fúnra àdúmọ̀lẹ́ wàlákùn wasalaamualeykum wa àbí Allah subhanahu wa ta'ala wọn sáàdù ọlọ́run kì í yọba wa jẹ́ kí ẹ̀mí wọn gùn lọ́dà tí a bá wò dáadáa ojú ewé méjì ni wọ́n bá wa sí tí ó dẹ̀ tóbi jù lẹ́nu àkọ́kọ́ ń náà ni kí a máa ṣe déédéé láàrin àwọn ọmọ ibi tá a bá ti ní fífẹ́ fún wọn ní ẹ̀bùn kárí pé ó kárí wọn oye ìsìnkú yàfẹ́ fún ọmọ kan ní ẹran inú àwọn ọmọ mẹ́rin láti wá fi sálẹ̀ abọ́ ààbò àmàlálé ààbò tẹ̀múlẹ̀ ló yá ààbò <laughs> ká sọ̀rọ̀ àbí eré dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ ojúṣe wa gangan ní tó kálukú bá ní ìdì òun náà kí ni o ká ti lé lọ ẹlẹ́ẹ̀kejì tó tún wá jẹ́ tó tún lágbára tábàdé wo dáadáa ó tó ń bẹ lọ́dọ̀ àwọn obìnrin tó pọ̀ jù ìyẹn bákan náà àti àjọkùnrin náà ẹlẹ́ẹ̀kejì tó tún lágbára bẹ́ẹ̀ náà ni pé ká má dá travel gbogbo ẹni tó bá gbọ́ ọlọ́run gbọ́ sísìn lọ pàdé ọlọ́run so àwọn eléyìí kóbìnrin ó má dá travel so eléyìí àti ń gbọ́ gbọ́ gbọ́ gbọ́ gbọ́ abẹ ọlọ́run ọlọ́run ò ní jẹ́ kí á sì ṣe àdè ní lukun rẹ̀ so tí a bá rí béèrè bíi méjì sí one two ẹyọ kan ti wà ní ọwọ́ mi bí àwa obìnrin tá a bá rí bíi méjì sọ̀rọ̀ àwọn inshallah number one so ẹ bá fún ẹni tí ó bá tún níbèrè lọ́yìn Number. nam ẹnì ká béèrè nam ẹ̀dọ̀ ní èyí. ìbéèrè mi ni pé tí bàbá bá máa ń yá ọmọ kan lówó nínú àwọn ọmọ bóyá òun bóyá ó ń ṣe business àwa máa ń yá lówó so bóyá àwọn yòókù kò ń láǹfààní àti yá wọn lówó so kí ni Islam ìyá Islam ìrí àwọn kan bẹ́ẹ̀. Number two. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullahi wa fáyísọ̀bì ni pé um, ọkùnrin tó fẹ́ ìyàwó méjì tẹ́ pé ìyàwó méjì yẹn wá bímọ mẹ́rin mẹ́rin aláwọ̀kọ́ ọmọ ẹ̀ ti dàgbà dáadáa ẹlẹ́ẹ̀kejì ọmọ ẹ̀ sì kéré ọkùnrin ẹ̀ sì rè ó gbé ìdá àkọ́jà ọ̀sọ̀ọ̀sẹ̀ àbóṣoṣù ni ó mọ́ fún uh, ìyàwó ẹ̀ ní owó ṣé àwọn ṣé ètò wá fún aláwọ̀kọ́rin ló fọ́n kejì Assalamu alaikum Naam. Number two. Number two. Ṣé ìyàmọ̀ ti jẹ́ gbàgbà rọ̀? alhamdulilah wa sọ́tọ̀ sọ́rọ̀ sọ́rọ̀ bá sọ́rọ̀ àríkù wa rahmatulah wa kàá wọ́n sọ́rọ̀ wa rahmatulah ìbéèrè aláwọ̀kọ́ mi wọ́n ní bàbá kan máa ń ya ọmọ rẹ̀ lówó náà ojú wo lè fi fi wò nínú islam kò sí láì fi mẹ́ wajiba dáadáa ní tó bá jẹ́ wípé ibi tí ìgbà ti lọ dáadáa òní wípé ó lẹ́tọ̀ọ́ kí òbí gẹ́gẹ́ lè establish ọmọ ẹ̀ òbí gẹ́gẹ́ ẹgbà gbogbo àlè fẹ́rẹ̀ àwọn ká àwọn ọmọ wa lára wa òbí gẹ́gẹ́ lè dá ní òkò ọmọ tó ti dàgbà ó ti kọ́sẹ́ ó ti kọ́sẹ́ ìta gúúsù òbí lẹ́nu ṣe kíni o kò dà lóko o so tó bá yẹ pé lábẹ́ ẹbí bá mi gbé ìyá lówó ìyá padà ní eléyìí kò sí láì fi lọ ìyá kẹ́lẹ́ bó ti yá ara àta ó dà àwọn afáṣọ níbi wípé ká sọ pé èèyàn ṣiṣẹ́ ìkànnì ìkànnì náà àwọn ọmọ èèyàn wá bá èèyàn ṣiṣẹ́ yẹn ìyá arákùnrin jẹ́ káfẹ́ńtà ọmọ ká má tẹ̀lé yẹn so ọmọ tó ń tẹ̀lé ọ̀bísẹ́ rẹ̀ ó máa fún ní owó gẹ́lẹ́ bí irú owó tó yẹ kí irú rẹ̀ gbà tó máa ṣiṣẹ́ ká ló mọ̀ rí tó ti rà o àwọn kan yìí lábẹ́ dáadáa kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n yíyá ni kété kó bù ó yá ni kọ́ máa fẹ́ establish ẹ̀ pé ogúnṣe ìbìnilé ẹ̀hán ó lè kọ́ ọ̀rẹ́ mi lọ pé mo ti establish ìwọ o mo ti dáṣẹ́ ti ẹlẹ́fọ́ fanta yìí eré ìwúso ti dáa jù ló dáa jù wọn náà hàn náà ìbéèrè aláàkọ́ ti kọ́ wà ní tẹ́lẹ̀ òun ni pé ṣé sísà kan tó jẹ́ alùsùnà bóyá nínú ọ̀mọ́ra táwọn kankan sọ́kà lè fẹ́ ní bọ́dà kan tí wọ́n rà pẹ̀lẹ́ sunna lára rẹ̀ ṣùgbọ́n mùsùlùmí lò náà. náà kọ́lọ́ náà kó wa yéṣu táàdì wa ọlọ́run bá mi yan dáadáa fún yín o alákọ̀ọ́kọ́ ni pé àbùkátà ti ká máa farabalẹ̀ àwọn mẹ́ta ti pọ̀ ń ta ní ìsìn tí wọn ọ̀là láàfíà níbi àlámọ̀rí ẹ̀sìn wọn. àkọ́kọ́ náà ẹ má mọ̀ pé onísùnà gbogbo ń gbà lákòójú ní ìsìn àtijọ́ tó yẹ pé ó ń lo full hijab lẹ́tẹ̀lẹ̀ ọ̀tọ̀ sì lé ọkọ̀ bọ́dà kan bọ́dà yẹn náà kẹrin gbàṣẹ gbàṣẹ ìgbà tọ́sí padà jọ fẹ́ra wọn tán bọ́dà náà wò láì sí mẹ́múra. ìgbà ilé ti ṣebí mo gbọ́ mo rí ẹni tó ṣẹlẹ̀ jùlọ so pàtó máa ń bí pé bọ́tí báwo lẹ ṣe pàdé àbúrò àkàndá lọ́kẹ̀ báwọn rí mi náà ẹyẹ sísá yìí ṣá kọ́ ló ń sàmú yín àti nígbà tí ó bá lọ́rọ́ yín so nísìnyí o ti bọ́ sí pápá ẹ̀ nísìnyí o ti sàrà yín tọ́lá kì í ní ìsìn kò rọrùn kóló ò ní ìsìn wàhálà bó sì ṣe wá wà yín náà o ti márì fẹ́ wọn mọ̀ sọ so nígbà tó o ti márì ẹ̀yin tẹ́jọ́ ọmọge náà yín sáà ẹ̀dẹ̀ súnmọ́ àwọn tí ó bá jẹ́ ẹ̀yàn tí wọ́n lè gáìdì yín àwọn òbí yín àwọn but ẹ jẹ́ àwọn ọmọ kan tí èsì àgbẹ̀ ẹ̀ no change wọ́n máa máa rè o tẹ́ ara o ọkùnrin jẹ́ ẹnìkan láìpẹ́ kò tí ì mẹ́ta náà ọ̀sùn dáadáa náà bí àwọn èèyàn bí ọlọ́run ọba ni ó yẹn ìwọ́n náà pẹ̀lú bó ti dá gbogbo lẹ́yìn náà eléyìí náà jọ kó dúró lẹ́gbẹ̀ẹ́ kan ní ọkọ̀ rẹ̀ nínú làákàlẹ̀ tiẹ̀ gẹ ìwọ ló gbogbo ẹ̀ tẹ́bi tẹ́gbò rẹ̀ ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé nígbà míì bí a ọlọ́run bí ṣe máa so ẹ jẹ́ ká máa ní sùúrù ẹni tó bá jẹ́ àkàfà ẹni tó bá dọ́gba pẹ̀lú wa nínú ẹ̀sìn wa o fẹ́ ṣe súnà olùsúnà ní kò wá o fẹ́ ya pọ̀ ọlọ́run ọba ẹni tó jẹ́ olùtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ní kò wá so mọ́wàá rògbò ẹgbàá táwa àrí ńkọ́ ó rí tó bá farabalẹ̀. bishari ó sì kí ni owó ìtàn ọba farabalẹ̀. bẹ́ẹ̀ náà na. ọkùnrin mi náà bẹ́ẹ̀ bàbá fún sáwà gbà fún wa ńkọ́ má wọ̀ọ́rì O tí o tí ó gbà tó ti yé tó bá ti débi tó lọ ó ti lè dúró so ká mọ ní ìta fẹ́ àti ìyàwó kọjá pé àti lónìí àti mọ́lá tó ti yé so pápá jùlọ wa ọkùnrin tiẹ̀ ọkùnrin tiẹ̀ tiẹ̀ tó bá tẹ̀ obìnrin kò sí rìbáàsì ẹ̀ka tó bẹ́ẹ̀ ṣe kò sí yútọ̀ ó wọ́n tiẹ̀ ní lọ́sàdúnláhà sálábàtà kọ́lọ́nà kó sàdọ̀ wá. àbú kan wọ́n ní wọ́n méjì so ìyàwó kan ti wá bímọ tó pọ̀ ìyàwó kejì ọmọ tí wọn ò tí ì tó tiwọn ṣé iye kan náà wọ́n máa náà lé wọn lórí ó ti yé. na wọn ní mẹ́rin mẹ́rin ni wọ́n jọ bí ṣùgbọ́n kan ti dàgbà kẹtìkẹ náà dáhùn sọ nípa kóòtù wájú bá náà ni ojúṣe wa sọ àwọn ògbẹ èlò lọmọ tó dàgbà ọ̀nà lákòójú ìṣẹ̀wọ̀n tó wá tó rù mí níjókòó ẹ̀kẹ́ èlò ni ó nà tó ti yé àwọn. ọmọ tó bi jẹ́ bí irú ọmọ two three years ìdókòó ẹ̀kan èlò ni ó so kí wọ́n ṣe pé àti pé mẹ́rin mẹ́rin náà ni head count orí òjò orí ẹ̀ àkọ́ àbúrò àkọ́ àbúrò àkọ́ four hundred nílẹ̀ ẹ̀ ṣe bò nínú so ara wò á wò kí ni bùkátà oníkàlù lápòjú ní ni sọ so ti yẹ hàn owó gílọ́ọ̀fù owó sọ́ọ̀sì owó nìkọ́b ẹ̀ẹ́ eh. so nẹ́fọ̀kọ̀ wá dìbà nìyẹn bá sì máa ṣe ní ọ̀rọ̀ ọ̀bọ̀ àṣì so ti yẹ so bá sì máa ṣe nìyẹn wọ́n lára kéèyàn yẹn ṣe ọ̀rọ̀ pé ẹ̀ ní ẹ̀ ń tẹ́ fún òun lára fún mi rárá o àti níyàwó kan ó ti mọ mẹ́rin àtẹ̀fẹ́ kan kò tí bí kankan ń tá àmọ́ fún nẹ́fọ̀kọ̀ ti ẹ̀rọ ẹ̀kọ́ síra àtẹ̀fẹ́yàwó kan kò tí bímọ kò tí bímọ kankan ṣùgbọ́n nígbà tó ká tó fẹ́ nílé wọn bá fẹ́ jẹun ráìsì àti chicken ni chicken láti fún kó tàbí shoprite ní ti máa jẹ iná ló mọ̀ rà fún kò má jẹ́ pé five thousand ló mọ̀ náà jókòó ẹ̀kan orí bẹ́ẹ̀ ìkẹ́sìwà ẹ̀bà ni máa àtẹwédú sótìyé àtẹjà rárá àbípanla àbísáwá so ó fún tiẹ̀ ntí ó mọ̀ fún náà nìyẹn kódà kí náà máa nẹ́gun tẹ́ pé ah, owó tó mọ̀ wá lórí ìṣẹ́ gbẹgbẹ́ tó bí gbogbo ọmọ fún mi lọ ṣé bí wọ́n náà rí kò tó fẹ́ kò tó fẹ́ nífà kọ́ tiẹ̀ nìyẹn so àwọn kẹrẹ agbọ́dọ̀ kẹrẹ láti gẹ̀ẹ́tì so kọ́ lọ́ba kó sànù tó bá ti bá sísà bó lẹ̀ bá ní ẹ̀ẹ́bà kí n lòdì mo rántí tẹ̀sẹ̀ tẹ̀sẹ̀ rà gbé lọ́pẹ́ ó sùn wọ́n ju díẹ̀ tó bá ti wá dúró ó dúró pẹ̀lú lọ́fàkọ̀ rẹ̀ nìyẹn o so ti ṣe ti lè ṣe bàbá jẹ búrẹ́dì àwọn tó mọ gàrí lé so wọ́n ní sẹ́ ìrìn àjò láì ní ọkọ̀ tá a sọ láì ní ẹni tí ó tẹ̀lé ni Muharram tí a sọ pé wọ̀ ní fóbìnrin yìí sọ́kàn ẹni tí ò ti lọ́kọ̀ náà. bẹ́ẹ̀ ni gbogbo ẹgbẹ́ wá ti jẹ́ obìnrin inú kò lọ́rin àjò láì ṣe pé ní mahram tí o bá lọ́kọ adúsọ́ bàbá rẹ̀ wà láyé àbúrò rẹ̀ ẹgbẹ́ rẹ̀ àti àwọn tíṣẹ́ dáa tó kalẹ̀ fún wa so títí tí àwọn onímọ̀ sẹ́yìn tó bá sábẹ́ lọ́kọ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀rọ̀ brọ́dà ṣé ẹsẹ̀ yìí méjì tó dúró lé dábì ní mẹ́mí tẹ̀lé mi travel ṣé ẹ bá dẹ̀ ti sọ pé ẹ fẹ́ wá báyìí wọn ò tẹ̀lé ẹ̀yin ló kú o ìgbẹ́gbọ́ ó dàgbẹ́ lábí pé tí ó ràn mí lọ́wọ́ láti kí ni o láti kí òun láti alọ́lọ́ àpá sálábà tàwa fún àgbà tàwa fún. ẹyẹ bẹ̀rẹ̀ kristian ká ní ọmọ ìyẹn wájú ọmọ kékeré tí o ọmọ kékeré tí o ti bàlágà ṣùgbọ́n àwọn tí wọ́n fẹ́ travel yẹn kò tiẹ̀ sí máa rọmọ yẹn nu gbogbo wọn kọ́ àtàwọn àyà ẹjẹ́ abáyé gbọ́ ọmọ yẹn náà lọ́wọ́ kọ́ lọ ọmọ yẹn ti jóbìnrin ṣùgbọ́n ọmọ kékeré yìí láàrú tí o bá ti bàlágà kò tí ì sí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kankan lórí ẹ̀ so gbogbo ìdákọ̀ṣẹ́ náà pátápátá ó máa ń ta alákọ̀ọ́kọ̀ lókè ti ṣùgbọ́n dáa náà ká máa rọ́fà àwọn ọmọ wa pẹ̀lú àwọn ìtọ́jú ọ̀rọ̀ àmì kẹ̀kẹ́ ẹ̀dá farabalẹ̀ fún. the last one náà ni wọ́n ní sáà lè fi àwọn nǹkan tá a nígbà pààrọ̀ bí ká faṣọ gba kí. a lè ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ti jẹ́ pé yáda ń bìyà dè ní. káyọ̀ pé èèyàn tí ó ṣe pààrọ̀ ó gbé ke wá ìwọ náà sì ká sọ fún lójú ẹsẹ̀ ó kó aṣọ fún ó náà gbé ke fún kò sí láì fi fún eléyàn Allahu ta'ala àlàwọ̀ nàìjíríà náà abẹ́rẹ́. ok fóònù arípẹ́lẹ́ ní sọ ti ẹ̀yìn kankan náà ni àbọ̀dọ̀ sí lára o dandan mo mí ni pé fóònù sí fóònù lé ọ̀tọ̀ sí kéé sásọ tó bá ti jẹ́ pé nǹkan tẹ́ ẹ fẹ́ lò ó jẹ́ irú nǹkan kan níṣẹ́ ẹ̀yìn ní fóònù náà ní fóònù àníṣe tó ti ra ó dàbí owó sówó ẹjọ́ ní one thousand ó wá fẹ́ lọ sẹ́ ó fẹ́ lọ ó fẹ́ lọ gbàgẹ́rẹ́ ó wá lẹ́tọ̀ọ́ ìlà ó fún aráàmù ni torí pé owó sówó nẹ́fṣù owó náà ní sówó bọ́dún sì mo fẹ́ lọ sẹ́dáyàsì sáwọ́dì mọ̀ rìal àlèṣe torí pé owó ìran owó yàtọ̀ sí ìtìmọ̀ gbà wà á jẹ́ so ẹni tó gbé ke wá nìsí mo fẹ́ kó aṣọ fún ìran tí mo fẹ́ fún ọ̀sán tó ṣe kí ni wọ́n jẹ́ pé ìran kẹ̀kẹ́ náà ni kò gbọ́dọ̀ jura wọn lọ so yíra o so fóònù sí fóònù ara sáàtúrò tẹ́tùmọ̀ kí ní kankan kan wọ́lá àlọ́ zakunlọfẹ abi ala subhanahu wa ta'ala. ẹ dákọ̀ ẹja farabalẹ̀ tó lọ́lọ́. kí ọlọ́run kí ó ṣe dáadáa fún ọ ẹ dákọ̀ ẹja farabalẹ̀ náà. bisimilahi rahman rahim abi ala subhanahu wa ta'ala kó jẹ́ kí a rí àwọn ustaz wa pẹ́. inṣàlá ìkéde kan tí a kàn ní fún wa náà ni wípé ní ọjọ́ jumọ́ àti omboy a fẹ́ ṣe ìsìftà a fẹ́ olúwo ní òkè wùsì so a dẹ̀ fẹ́ kí gbogbo àwa tí ọlọ́run bá fún ní ìgbàláyè lọ́jọ́ náà kí a wá ṣe sọ̀látù jùmọ̀ ní mọ́sálásí náà inshallah ní aago kan àbọ̀ òní kútùbù bẹ̀rẹ̀ ní ọjọ́ náà tábà ti dé junction olúwo so a ti rí àwọn ọlọ́kadà ká sọ pé òkè wùsì road òkè wùsì two ó là ń lọ so tábà ti dé òkè wùsì two yẹn ibẹ̀ òní mọ́sálásí náà wà abẹ́ Allah subhanahu wa ta'ala kó sọ́wájú ọjọ́ náà lọ ṣùgbọ́n àná ká fi sọ́kàn ká sì sọ fún àwọn mùsùlùmí yòókù náà torí pé àìmọye ọdún tí wọ́n sẹ́yìn ládùúgbò yìí tí ò sí mọ́sídìí sọ́nlá kankan ń bẹ̀ táwọn èèyàn ti ń ṣe sọ́lá sọ afẹ́ kí àwọn náà ká ṣe ìdáhàrò sọ́nlá ká ṣe àfihàn sọ́nlá fún àwọn